الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وبركاته تبتع الله صلاة وشيء بعين شوي ولوج تبتع نبي محمد صلى الله عليه وآله وسلم يا شيخ وغني بكراتين لغلتا في بلوغ المام يا الحافظ الأسقلاني رحمه الله تعالى روى عن انس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم نقطع انس بن مالك وصفوجه داخل بيوندا شوشيه شوشيه النبي صلى الله عليه واله وسلم وافي لا يبدو يوم الفطر النبي صلى الله عليه وسلم يا بي سان حتى ياكل تمرات سوغا jigi ladan dombi na shi mana ne sa san da mai ciya da masalaca su ga gi su ga dombi na gi nga ga jiyan sallah gina akhrajahu al-bukhari al-imam al-bukhari nga gudu wa fi riwayatin mu'allata wa wa samad wa yakulu gunna afrada alayhi sa sallam ga gi dombi na yin doro wuce wajibi ya afrada ma na wajibi gusun ko wuta ko mutuwa ba ba na wani wutiri al-imam al-bukhari wala hadisi na nabi karkashin babiyan babu al-aql yawm al-fitr qabla al ne ga gifo na ga Allah gina kame zuciyu da gina na malimamu ahmad ولادنا لو يأكلهن أفرادا لو يجوجي معنا أفرادا لا لا وش بقاعدة ولا يوم إن قدام الله تعالى ولا نعلم في إرتباط تعديل الأكل يوم الفجر إنك الأكل ga daga can da ba can da ba doron ajin can da ba doron da bana ɗe mustaɗi boyen fana ga lafan lagina ya zo layin gilashin kalulo rigina da can da ba doron da ga wucewa ina jinsin da wuna ewa ga kame ya zo rigina yan san lagina ya e zo layin gi ana ke wa ga ne da gifo ga kame ya zo rigina yan san lagina wani dorzina wọ́n yọ lánàá tí tán dáàlì kí àwọn yẹ tí lánàá tí láàrin yìí ń sálà ní àjí ẹgbẹ́ wa kọ́ sẹ́ka kùnà ń bá ará ìdí di sọfẹ́ sí lọ sókún àti àsúnkẹ́ ń ti ní ti ọkún gbẹ̀m̀bínẹ̀ sí kápá ìdí o àti àfẹ́ àìsàn àṣìlẹ̀ lórí ọ̀fẹ́ kí ẹ̀wọ̀n lógún tágbé tí wọ́n á di kí ọ wẹ̀lẹ́ ẹgbẹ̀ pọ́ńtẹ̀ sí kí ẹ̀yà kúrò ní àfọ̀rọ̀ adáhùn gáwọn ẹ̀gbẹ̀ ní nga wa jin na ji kare wa bi ji na wujina to ya yi ji zo nga wa ji wa ji ku fami wale da musulunci o efo na na be efo na we la sala na go lu ti e ti ya nga ko ji ga wa e gori yaran daga lafi sauko e yin da wadarogi wani togojo sa ga a isa zuwa dubu bayan mai ya gada sallah ba an yawon amma wa an zane kuwa sallah idil fitr wa biyan dora ko wadda ta yi bisa jijiyar na zuku wa ma wadda biyan shi ji zama ta yi buta zama ta yi hutu wà díẹ̀ jíta ní olóre wà ní ibn buraida an abiye rabi allahu anu makal ga kanin nabiyu sallallahu alaihi wasallam ga nabi sallallahu alaihi wasallam na fi la ya kuruji yawon fitri a nabi sallallahu alaihi wasallam ya ce ya efe sallagiya hatta yutu'ima sa nabi ga ya ولا يصوم يوم الأضحى حتى يصلي فيقول إيدي ما جيا سورة اللاجي رواه أحمد والترمذي وصححه ابن حبان وقال ابن بريدة نوع عبد ابن بريدة ابن الحصيب الأسلمي <coughs> بريدة نوتو من يصحابي جبودان mai babu da ko ibn hajar رحمه الله ولا حديثنا رواه أحمد والترمذي وصعاه ابن حبان حديثنا عليه الإمام أحمد والترمذي ابن حبان أبو بي ابن ماجه تعذر كتيت الحاكم تعبياتي أصلي بيمن الباكي مقاعد ابن القطان ومقاعد حديثنا وأتاجه ruwa imamu ahmed ga faya kulu min ubihi yatihi alayhi sallallahu alaihi wasallam ga gene wajo jika ku nan ga aga da sallah ko nan wani daga layya nan imamu bayaki ma ruwa ga wa kana idza raja akala min kabri uliyati dahiyati ga dai sa sallan gashi baji daga anta ya nan gilayu ga wajo ẹgbẹ́ bá alẹ́bí sọ́lá sọ́lá sáàkù náà sálà jìnà wọ́n jù dàdà yìí tu ya ní àmọ́gádà sálà kó mọ́ káàkù náà gájí káyọ̀ ó ti gá wọ́n jù wà ní ne ilimi na wale da ko mun biya doshi ko a lọ fẹ̀rẹ̀ jẹ́ lẹ́bàdì ń ha ilẹ̀ kiri pé o sálẹ̀ ju mẹ́zúrì kiri pé o kọ́ ìdí láti ọkọ́ àti àgá sálẹ̀ ìdìl fitr da sálẹ̀ ìdìl àbẹ̀hẹ́ kiri pé o kọ́ láti láti wà wà lẹ́gbẹ̀ mí ní èrè tí ó gbó efu ìdìl fitr wà gáyìí kàìmọ́ orí ìdí náà efe idi na ọdọ ha ebe shi iji wa jiki ahụ kanga wa jiyo bayan aga tuwe gbẹmọràn dìde tí ní fi ṣàwòrò kò jílẹ̀ ayé lánàá ti àgbẹ̀ ẹgbẹ̀rẹ̀ rẹ̀ lásánlá wọ́jà àgbẹ̀gán èjú fánlá lánàá ti àgbẹ̀gán ẹgbẹ̀gẹ̀ salla jà fere dole ngwai ji fahimta eji miyo makasudi jimiya takatu ila ide a communicate gangani da doji amma laji fahimta ya e mai da ganin so ala àti ẹ̀gẹ̀ wọ́n ti gẹ́gẹ́ sálá yìí láàrin ẹ̀gbọ́n yẹn gba àrùn àdébẹ̀rẹ̀ pé láti eré tí a ń fi ìdí ìwúgbà ayé ìdí làbọ̀ ha àmẹ́rẹ́tí àmẹ́rẹ́ ìdí ìfìtì tí ó yà tí ń gbòòrò tí ó di èròjì iná ń gbàgbà kàtúndíó zanamọ́dá rí pé tí ó ti gẹ̀gẹ̀ ó ti bẹ̀rẹ̀ ń náà wẹ̀rẹ̀ gànà ní ni ìyẹn lọ́ọ̀ bá wọn náà wọ́n ọ̀rẹ́ gbà yìí kí ni àwọn tó bẹ́ gẹ́gẹ́ bí ìdánilógún oríṣi à. wọ́n kò ní ṣe ta nípa nípa kó lè di wa báyìí alẹ́ ẹ̀gbọ́n ìná kwana da kyanci wọ́n lè wọ́n lè ìná kwana ìmìtì wà kí àwọn bẹ́ẹ̀ kó dán bẹ́ẹ̀ ilé dán káàkì ń jẹ màá náà àmọ́ ìná ọkọ̀ náà ṣe ń ṣe orin ẹni sálàájì ìníkẹ́ sí ẹni sálàájì kúbẹ̀láyì òtò ìná ọkọ̀ ara rẹ̀ kúbẹ̀láyì communication máa ní sí ara wọ́n bẹ̀dà alágbẹ̀gbẹ̀ ẹ̀yìn látàlá èdè sálà kí n gbé o èdè sálà ìwò èdè àṣùbá ìwò èdè zúrù ìwò èdè látẹ̀lẹ̀ ìwò èdè mẹ́bẹ̀rẹ̀ ìwò èdè ìṣà olómọ́sọ́lá ìwò èdè kí ẹran ìwò èdè sálà abẹ́ ẹ̀gbẹ́ ìlà sálà wọ́n ti kí ẹran yẹ̀yẹ̀ fáyẹ̀gbọ̀n yẹ̀yẹ̀ èdè celebration ní ẹ̀kọ́ yìí ní pẹ́ntì á ní ìwò èdè fẹ̀yìntọ́ ẹ̀bà ilẹ̀ nìjígáàdì wọn lọ́rẹ̀ àmá ìyà tí ó lùkú fi mọ́jẹ̀ tó tún mọ́ sí ẹ̀kọ́ yìí yàtọ̀ lọ́sí gan yọba tọ́nà láti àjọ ìgbà pé ṣú ẹ̀kọ́ yìí lá ẹ̀kọ́ yìí tẹ́lẹ̀ àwọn ẹ̀kọ́ tó tọ́wọ́ sílẹ̀ ẹ̀kọ́ all these are predominantly ìwọ ìdíjí ara ń ìwọ àdírẹ́sì náà ẹgbẹ́ tó ga wàhálà wà ń yẹ ojú gbogbo ní wàhálà yà gbàgbàgbà nìkan ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ yóò ah! wà á mẹ́jà ó mẹ́jì dé á yóò wà á mẹ́jì tó yà lẹ́nu. and then what eh Ìní sọ ọrùn tó ìní sọ méjì tí èwò bá sọ sọ ní àmẹ́jì ń gbàyí. A àyí bí ń bá sí kẹrin bá. Háì, láti ní àmẹ́jì ń gbẹ̀ẹ́rẹ̀ yẹ́ lè akwai ɗaya shi wa gobe sana shi a sama shi wai tó ga ní ọ̀rọ̀ tó wá yá ọjọ́ àti ẹ̀sùn ìṣàlókò kú yìí ni ó àṣà ọjọ́ pẹ̀lú kò bẹ́ẹ̀ ni ó ọgbọ́gbẹ́ wọ́n wọ́n tí í wọ́n kèrè ti tó gídí àwọ́rọ̀ adèrè fáàlá ló ti ní rẹ̀fáìlì dé ilé tó ń lọ ló fẹ́ lábẹ́ ló ti rẹ̀ tí ẹ́ jẹ̀máìmọ́ ló ti rú mọ̀lú wàtò àtọ́dẹ̀mí ní àǹfààní jíbe iṣẹ́ àláwí òjíká ko jiraya wato tabbatarwa jinin insha Allah har yanzu da ne ne kire da ajiyani tage ajiyani insha Allah nito nito nito nito ko jiraya wa kime mo atalatu over over tadi eh وعن المعطية رضي الله عنها قالت أمر أن نخرج عواتق والحيض في العيدين يشهدن الخير ودعوة المسلمين ويعتذر الحيض المصلى متفق عليه وعن أم عطية لبهم عطية رضي الله عنها تقول جيدا بين قالت يمكن أمرنا أجافوا dúkìá kòrò àníbi sọ́lọ́lá àlùsọ́lọ́ àrùn òkúrìjá al'awátíkà al'awátík wòye jí ńlàjẹ́ jí ńlàjí ní ẹjí báyìí jìbẹ́ wóró ń jí wọ́n ìyọ́bà gẹ́gẹ́ da ńlàjí ní ẹjí haílálẹ́ ajé fòrò ládàlẹ́ pàtí kú ti ya fílì ìdẹ́ ní àdá ìdí gúbàbà ìdí fítìrì bèèdì làdẹ́ yẹ ṣàhádìnà alkhaira يا بخير أعدمه ودعوة المسلمين لأن بيعدوها المسلمين أنا أعد تفاية فقور يجي يسألنا وعد نجا عجينا يبو نجا عجينا تركنا تكبير نجا نجعجنا بعد نجعجنا أعدمه أما ويعتدل القيض المصلى يجي هاي لنا ayala ya يا gangan ne jijiyar salin mana da jijiyar haila na ji alima ngole umma fiya lain sayba bint ka'ab al ansariyo ngore waya jibi daga ba annabi sallallahu alaihi wasallam ngobe da ba sai na umaru annabi ibn maliki no uke wagga shi daga bubo ibn abdul bar ngan ngan wa fiya wa ce da ni be yi fiye loku da to tuce ce ce annabi sallallahu alaihi wasallam ne da ne shi wa ma'ana ga da fiye jahannam su fiye dáyọ́ nàìjíríà pàbàdán nga lè fẹ́ láti ilẹ̀ ọ́ ọmọ ọ̀fíyà lẹ́mọ́ tó jẹ́ àríṣà sílẹ̀ dẹ́gbọ́ ìgbàjí na jẹ́ àjẹ́bí àmọ́ dẹ́gbọ́ na àgáfòónú wọn har kuma sọ̀háríjì dé ìgbàjí dẹ́gbúrí mínítà àdìgún nẹ̀ṣọ́ kí ẹ bọ́ sọ́rọ̀ àdàfíò ó fi àwọn jẹ́ bẹ̀rẹ̀ kéní náà ẹ̀fùkún òfin àlébà ìgbàmù ìbùkárí rahimahullah wọn láàdí tí ó mà sí àmẹ́bẹ̀ ìwádìí káàkáàkáà ìdí alifáàbù yìí káàkáàkáà ruwamicin gan amara na nabiyu na nabi fi foro ruwamicin gan umiri na aja foro ko ruwamicin gan nukujen awatika wadda watil hudur ranar ke ga al'awaki kawo da wakil kudu ya ta zilla huyar musalla ba ta zilla mai kaka ya ke kiwo muhimmanci ya lulluya idi a hausa bintu fiya zai ranar mai ga alaisal haidu ta shaɗu arafat wata shaɗu kaza wa a shaɗu da gina ya jayi lanin gawar da arafa umar da minan umar da kazo umar da kazo kira tsalla ta yau ya tattar da hujjar da musalla lokacin idiyo umar fiya ga aina ji foro na gadan gazaje ji haila na gaji kimo a gaji sallah gangani bi ya zaji ma amma a sa da iji wale gan sai na shaji su ne wuna ta yi zaji shi rogo sallah ce iji zaji ya gaji kun ji gan ya ba ji da iri jiji agade shiga da zuwa ga tare laji fuwayi alaka da yusa sun da ciki aji jerawa shi filin da ce ko baranda da ce wọn a yi sálà ibi oroji ń gbá yi sálà ibi oroji ń fi pé kúndì ń fi wá tàgàdá tẹlẹgútà mẹsì ti ya ní wọn kútù àgbáyà ń gbá tùfà àgbáyà ń kúta àwọn alájáde sálà kárí ń gbọ́ ilé ń àlejò káàdì yes àlejò jí kòrò káàdì sara káyọ̀ especially ní ẹ̀fọ́ yìí tó ń là yìí ní ọjọ́ kó àmà ń jí gan wà ń lòdì yìí ní ìjẹ̀ máa yí wọ́n ti ká àmọ̀dì tí ẹ̀dá ìlà yìí kú yìí lókè yẹn dé mi láàrẹ̀ jí wọ́n ti fún ọgbà sára kan ní ọjà ẹ̀nà àlejò owó náà tí èmi náà wọ́n bá ajá lórí bí náà tọ̀hún tó ń là yìí òwe yìí àbá ọ̀gá àlejò ìlàjì ńgọ̀ ní ìgbìlẹ̀ kọ́ ẹ̀ bá mọ inú ọ̀gá wáyé bìnrin jù ọ gákanwó ina àrí tí ẹ̀gẹ̀rẹ̀ gádọ́rọ́ wọ́dá àrẹ́ ìdí ajìgbà ògùn wọ́dá àrẹ́ ìdí gádẹ́kìlà rẹ̀ tí ọ̀fẹ́ dẹ̀ àkẹ́fì dáadínlẹ̀ṣì iná kó wọ́dá àrẹ́ ìdí gádàdíkẹ́ báyé lórílẹ̀ dáadíyí iná kó tà wàrẹ́ gan ní ipáṣẹ́ ẹ̀dùn ojú kò lárí lórílẹ̀ àníbi nẹ́jìdà méjì fòòrò dára ní àníbi ó ti ká kí èjì fòòrò bí wọ́n lè jẹ́ àìlànà ọ̀gá jí kí mọ̀ wọ́n ga jí sálàmọ́ gádà bèèrè tún jì gan-an agáàpẹ̀ gan-an hali náà ọ̀dẹ̀ iní ń gbẹ́lẹ́ dánwọ́rọ́ káàkiri kí mẹ́rin èjì fàáfẹ́ ìdájá àti èdè òṣìṣẹ́ a sáré èdè òṣìṣẹ́ Wọ́n wá ìgbàdé ìgbàdá ti láyé. Wàdé gan yẹn méjì dídíà. Ná gbá nílò ìjọ ayílá àtọ̀fà lẹ́yìn oró gbogbo inú tó àdá nílò káńgá ìwà àdá. Bàṣíkẹ̀ náà bá. Hadith na neman wọ́n láwùjọ́ tó ń dàgí Nàìjíríà náà wọ́n àmì àjíyàn sálà níbi Bàṣíyàn nínú ẹ̀nà àdísí ní kí èwú bínú aláìlì ní àjí ní aga ṣíbà tó tààtí bá ajíjọ tó tààtí ń zàjíjọ ó ẹ̀dàjá ajé ìlì níyàn àjí ni àdísí gbúrú وعن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم وأبو بكر تسيدنا بكر وعمر تسيدنا عمر yusalluna idaini qabla eh la idi guba ba duka ni aje kutuba tuwe tuwe gono eh la sala idi ji bi odo ka ni aje kutuba ni no le idi ege takbiru kama juma ege takbiru kama ko ila diga le wa idi eh la idi jimbezo ate beji kutuba jùmọ́ ẹgbà kútùbà jìnrẹ́zò àti ẹgbẹ́jì sálá wà lẹ́gbẹ́ lẹ́dẹ̀mí ní ẹkì ìwà lẹ́dẹ̀mí ní ẹkùrò lẹ́dẹ̀ tàkà ní ìdí gangani bẹ jùmọ́ iná ìdí ẹwà gẹ̀yìn làjíjì tó lẹ́dẹ̀ẹ́jì háyánà pátá juma suku a juma da kiyayen juma jini a ino juma yi dole mata a bangon lekunji dole ta kiyan inda gishi wa a ba a tsara kiyar lo suku inda lefiya ruwaya shiga kaka ne ya bi tabbatarwa daga ba ne sun da sun da mota faruwa shi nuna ke je akutu bẹ idi guba abaju zume sallọ mini bu hadisa abdullahi ibn umar wani bu hadisa abdullahi ibn abbasi na gan na abbas gan mutum sallaye sallayo bamba da ani isa a sallame to abakar to umar to usman ba ta ma ela sallaji bejo aga sallaji zo a ce wa'in abbas dai don wujen mu sallar da alim sallar sallar ne alim ba sallar jika sallar idi wa sallar idi jika yi ojú kútùbà nan na alibi je kútùbà nan alibi yẹ gari zagi yi fi wu ẹna wufe gana alim za a sallar ci da ban zagi wọ́n ti fẹ́ pàtúpá wọ́n ti fẹ́ jẹ́ awázi wọ́n mọ́ jẹ́ fòrò gangani da jíjẹ́ sára kai kwèyí háré ìlàjí ìfẹ́ látọgbà ló kòrò àtẹ́wà ń kòrò ndé ti ìfẹ́ lágbà ló tupa àtẹ́wà ń tupa ájífíò ájífá náà yẹ ìsinẹ̀dẹ̀ ní àjíṣẹ́ láwùjọ ẹ̀jú tupa ní láti fọ́tò ìlú fẹ́ pẹ̀lú ìdí yóò gbé kọ́yè wà fọ́tò ní pé kí ẹ tupa jọ tọ́ so àlẹ́bí sọ́nà bàrẹ̀ sọ́nà kò ti pa ìlàjí yìí tukpayakiya lamarin cewa ya kafin ya abu na wallawa alam bi sawab wa ilayhi al-marji wal ma'ab subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta